Eh, olóògbé Babátúndé Omídínà nígbà tó wà láyé akọni pàápàá jùlọ nínú wa kò lẹ́yìn ó ti jẹ olórí ó ti jẹ gómìnà ó ti jẹ oríṣiríṣi tóun náà sì máa ń kó ipa rìbìrì lórí ọ̀rọ̀ ẹgbẹ́ Yorùbá ní adìyẹ òní kú ká irú èèyàn bí bàbá sùwé ṣe jẹ́ èèyàn èèyàn ńlá akọni kì í ṣẹni tó kàn máa kú bẹ́ẹ̀ yẹn tí ẹgbẹ́ ò wá ní rí làwa náà fi wá rò pé ní èdè tó ń jẹ́ ọjọ́ bí ẹ̀ tó bá wà láyé aláti ṣe ayẹyẹ ìdìbò ayé mọ̀ pé èèyàn ní ní bàbá sùwé ara wa ni. àwọn ẹ̀sọ́ pé ó yẹ kí kánà rẹ̀ kó ti tipẹ́tipẹ́ kí ló fà ti wáyé báyìí kánà ìjàmbá òṣèré. ẹ ṣe mọ̀ pé ríro ń tèèyàn ṣiṣẹ́ ìdílé olúwa nítorí ní pé nígbà míì candle light tí òṣèré bá ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ a lè mú candle light kàtàrí ṣe tẹlomiì bóyá níjọ́ tó bá fẹ́ sin tẹlomiì bóyá níjọ́ ọjọ́ mẹ́jọ àmọ́ a rí pé bàbá sùwé èèyàn ńlá ni ó dẹ̀ tóbi ju kakò ṣáàṣì ṣàkàlànà ìdí nìyẹn tí a fi fi ọjọ́ sí i. àwọn òṣèré ìmọ̀ fẹ́ gbà wọ́n àpapẹ́ eléyìí oṣù tòun tòun tòun lulẹ̀ ìmọ̀lẹ́ fẹ́ gbà wọ́n lórí ètò ìlera wọn. ìmọ̀ràn àkọ́kọ́ ni wípé a dúpẹ́ lọ́dọ̀ náà nítorí pé gbogbo aláàtà wọn ò mọ ohun tó máa ń ṣẹlẹ̀ nínú wa tó bá pàdé wọn a máa bí wá lóríṣiríṣi ọ̀rọ̀ program kan ti wà ńlẹ̀ insurance scheme tí ó ti wà ńlẹ̀ tó dẹ̀ benefit gbogbo ọmọ ẹgbẹ́ àmọ́ ìmọ̀ràn tá a máa gbà wọ́n ní wípé kí oníkálukú kò gbìyànjú lọ́kàn láì kí wọ́n ṣe ohun tí ẹgbẹ́ rí kí wọ́n rọra dá ìwọ̀n máa nítorí ìwọ tí o máa dáwó o ní láǹfààní láti jẹ àǹfààní ètò ìlera yìí so mo máa fi gbogbo ọmọ ẹgbẹ́ insurance scheme tí ó wà lẹ̀ kí wọ́n dá sí tá a bá ti dá sí ìyẹn náà tó àmọ́ yẹn náà tó fún àǹfààní kí oníkálukú wa kó máa mọ health status ẹ̀ kí oníkálukú mọ ibo ní ìlera òun wà wọ́n dẹ̀ máa lọ check ara wọn lóòrèkóòrè. ẹ ti ṣe iṣẹ́ lọ́pọ̀lọpọ̀.